ọmọ olùbánisà gbọ́dọ̀ ẹ̀dẹ̀ tó àsìkò yóò ìgbà tí mo fẹ́ lọ sí wọ́ọ̀ṣọ́ọ̀bù mi bó ṣe rí ni iṣẹ́ mẹkáníìkì mo ń ṣe mo dẹ̀ tún gba iṣẹ́ ìránṣẹ́ lóní àríbọyọ̀ mo ní ìmọ̀lúta ló ń jẹ́ bẹ́ẹ̀ èmi òríbọyọ̀ àríbáìbùyọ̀ <laughs> lè mí o pásọ̀dẹ̀ ni mi olùjọ́ àgùntàn ní mi ò ń ṣe àríbọyọ̀ mi jẹmọ tó ń jẹ́ àríbọyọ̀ pé pẹ̀lú ẹnìkan níbàdàn pé àríbọyọ̀ pé àtijọ́ra jù mo ní à méjì méjì lọ́lọ́run dá èèyàn bọ́lọ́ yìí bó ṣe rí yẹn bọ̀ èmi ò ń ṣe àríbọyọ̀ àríbáìbùyọ̀ gidi àgbàlagbà wòlíì gidi ni mí o èròjà ṣe àríkànyọ̀ rárá àtọ̀ báìbùlù mi máa ń rí ọ̀lú ojoojúmọ́ o ṣe rí nìyẹn. ẹ̀yọ̀ fẹ́ bèèrè lọ́wọ́ yín pé ọmọ ìlú wo ni. ọmọ èkìtì ni mí èkìtì paraku ìyìn èkìtì ìyìn èkìtì tiyintiyin làwa sọ̀dọ̀ ọlọ́run tiyintiyin mo wá sọ̀dọ̀ rẹ o bàbá. ìyìn èkìtì lẹ́yìn wà. ó wá lẹ́nìkan tó yẹ pé à ń pè ní àríkànyọ̀ tó dúró tó dúró tó yẹ pé inú èkó tiẹ̀ ní aríbọ̀nyàn ń gbé tó dẹ̀ yẹ bí agbó jẹ́ nìkan tẹ́yẹ bí wọ́n pé bẹ́jú bójú ń ṣe rí yìí báyìí lòun náà ṣe rí. látara awareness tí kọ́mẹ́dù mẹ́yọ̀ tó ń ṣe káàkiri láti máa bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn ògbébọn káàkiri o àgbàdà káàkiri o àwọn táwa báyìí pásítọ̀ ni wọ́n o wọ́n dẹ̀ gbà tọwọ́ tẹsẹ̀ ní mọ̀wé ibẹ̀ ni a wà yìí so òun ló fi wá rí pé ojú wọn jojú aríbọn yọ àfi wá rò pé ah kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ pé ṣé arímọ̀yàn lọ wábì kan lọ dúró sí ni àbí báwo la fi ní kí aṣọ láti gbé ojú yìí jáde bóyá ẹ̀gbọ́n aríbọ̀yàn ni wọ́n jẹ́ ni o bóyá àbúrò aríbọ̀yàn ni wọ́n jẹ́ ni o kò wáyé wa òun la fi ní pé kí a interview wọn kọ́ lè sọ̀rọ̀ jáde so pẹ̀lú aríbọyọ̀ rárá tó bí tẹ̀mẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ ọmọ èkìtì ni mí bàbá tó bí mi èkìtì ni ìyá tó bí mi èkìtì ni gbogbo àwọn ẹbí mi èkìtì láwà pátápátá kò fẹ́ lè fún owó mo dẹ̀ tún ṣiṣẹ́ ìránṣẹ́ tí mò ń ṣe aríbọyọ̀ mi ò mọ tó ń mi ò gbọ́ nílé ayé mi fọ́ọ̀sà tí màá gbọ́ pé èèyàn tó máa ń ríbọyọ̀ nílé yìí. ẹ̀sà yìí bí tó gbẹ gbọ́ pé ọ̀rọ̀ ìbọn tó wà nínú ọ̀rọ̀ yẹn tó tá ti pọ̀rọ̀ Tinubu tá níyà ẹjọ́ Tinubu kí ni wọ́n ti máa ṣe. èèyàn máa ń jọyàn ṣùgbọ́n ẹni tí mo tán ni mo jọ yìí. <laughs> oríire <laughs> ni ń gbọ́rọ̀. pẹsidẹnti tó wá ṣẹlẹ̀ ni pé tá sọ̀rọ̀ nípa ojú ẹ̀yàn àdárí ìbọn yọ̀yọ̀ jẹ́ ọ̀rá bọ̀t tó ṣẹlẹ̀ àdárí ìbọn ń ṣe ó ń gbébọn káàkiri ká kílẹ̀ ara rẹ̀ tì mí yẹn àríbọ̀ ìrìnsẹ̀ntẹ́ kó ń gbébọn káàkiri ó jẹ́ nìkan tó jẹ́ bí wọ́n pé ó bìrì lórí pé òun fẹ́ òmìnira ó wá jẹ́ nìkan tó jẹ́ bí wọ́n pé òun ò bìrì lórí ká máa ṣe ọ̀rọ̀ ìbọn tábà ti rí flyer poster ṣe yín bánà láti yí bí wọ́n pé àwọn ọmọ Yorùbá agbọ́dọ̀ kúrò nù pẹ̀lú nǹkan tí àríbọ̀ yẹn wà fún nìyẹn òun ló fi mo fi béèrè lọ́wọ́ yín pé tábà ọ̀rọ̀ Tinubu kílẹ̀ máa sọ ibi táyìn ti wá kéku nìyẹn o bìkọ́ tẹ́ bá ti wá sọ bí àwọn tó kó jẹ́ Tinubu kó jẹ́ pẹ́sidẹ́ǹtì ṣé yín bẹ́ẹ̀ yẹn ọmọ Yorùbá ni lóòótọ́ bárìbọ̀ ìhun ṣe tẹ́ yẹn bí wọ́n pé torí ìbọn ló ṣe ń gbé káàkiri bọ́ torí pé ẹjọ́ jọra. lọ́sọ̀ èméjì méjì lọ́lọ́run dáyọ̀. kí náà ń pè lárímọ̀yọ̀ mi ò mi ò ń lọ sóko ọdẹ mi ò ṣiṣẹ́ ìbọn mi ò dẹ̀ bí mo tọ́jú mẹkáníìkì mi lẹ́yìn ọlọ́run dẹ̀ pè mí ó gbaṣẹ́ ìránṣẹ́ <laughs> iṣẹ́ ìrere ni àdéhùn àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí gbogbo nǹkan kó lè tùbà kó. wọ́n ṣe yorùbá ni ṣe nàìjíríà bá ń gbàdúrà sọ orílẹ̀-èdè nàìjíríà ẹ̀ ń gbàdúrà sí fúlàní kọ́ túbọ̀ máa ṣe ẹ tún wá sọ nípa yorùbá torí wà ní pé oríṣiríṣi ẹ̀yà tó wà nílẹ̀ yorùbá wọ́n tó la ìbí abí two thousand three hundred and fifty èdè oríṣiríṣi tó wà nílẹ̀ tó wà nílẹ̀ nàìjíríà tábà sọ nípa èdè tẹ́yìn sọ yìí sìn èdè yorùbá lẹ́yìn sọ àbí ìmọ̀tẹ́ni ń sọ èdè yorùbá ẹ̀ omi ìpọ̀ ọmọ yorùbá lẹ jẹ́ tó lo definitely lórí interest yorùbá lè máa dúró lé lórí ṣó yẹ ibẹ̀ yẹn so òun ni nǹkan tẹ́ pé à ń sọ káàkiri gbogbo lẹ̀ yorùbá àti nàìjíríà kọ́ lè mọ̀ pé tá nípa èdè nation ni èdè yorùbá ẹ bá ń bẹ kí ni àwọn tẹ̀lé nàìjíríà ẹ má play sentiment rí abẹ́ nàìjíríà bí tinubu ti jẹ́ ẹ sọ nǹkan tó ti dojúkọ láti 1960 tá ti wà. 1960 kò sí tó tó dáa kò dẹ̀ sí security and then gbogbo náà bó orílẹ̀-èdè yorùbá kó kó wà òkè kò síbẹ̀ tó lọ́wọ́ tá a wà yìí à ń gbàdúrà lágbára ọlọ́run pé bí yorùbá ṣe débẹ̀ kí ìyípadà rere kó bá yorùbá bí yorùbá kí ó gòkè wọ́n lè pété wípé yes nígbà tí yorùbá dórí lórí èkó nǹkan rere ṣẹlẹ̀ gbogbo à ń gbé nípa à ń gbé jí nípa mọ́ alọ́ ń béèrè owó fún gbogbo ẹ̀ ó di ohun gbàgbé kó dé àfìsẹ́yìn eégún fi ṣọ tó bá wá dilé ni bàbá mi pé bí wọ́n pé ó di pé ẹ rí pé ọmọ Yorùbá bọ́ síbẹ̀ bó ṣe bọ́ síbẹ̀ tó bá wá di bí wọ́n pé kò wá rí nǹkan tẹ̀yìn expect tó wá padà ṣẹlẹ̀ kí ni nǹkan tẹ̀lé bí wọ́n pé máa ṣẹlẹ̀. ẹ rò pé wọn ní àwọn bàbá máa ń pòrí kan wọn ní àkínmọ́rin orí máa ń mì ní gbogbo wà lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run ọba ní kó bá kò sí tó dábàá sọ pé ó máa ṣe tí ò bá ṣe dábàá sọ pé kò ní ṣe ó lọ ṣe ṣùgbọ́n àdúrà ni pé kó ṣe dáadáa lásìkò tiẹ̀ ó tú àwa Yorùbá lọ́rùn. ó tún wá ní nǹkan tèmi máa ń sọ fún àwọn tèmi bá ń bá ṣe awareness káàkiri ni pé in case tó bá dín pé abilékọ ọmọ Yorùbá la gbé síbẹ̀ fine tó bá dín pé tẹ bá rántí pé táìmù kan táìmù àwọn lọ́wọ́ ẹ máa rí pé ilẹ̀ Yorùbá ni aṣọ̀rọ̀ kí wà nígbà tó wá di bí apọ́n ti wá gbé aṣọ̀rọ̀ kúrò nílẹ̀ Yorùbá tó ti wá di pọ́ ti wá di ilẹ̀ Fúlàní sẹ́yìn ò mọ̀ wípé wọ́n náà gbàjọwọ́ la fi ń sọ̀yà ọwọ́ kan gbẹ́rù lórí sẹ́yìn mọ̀ pé lórí ilẹ̀ tábánigba fẹ́ travel nìsín ẹ̀yìn náà wọ́n plane la máa lò tábà tí wàá lo plane a máa gbé mọ́tò mọ́tò tábà gbé yẹn sẹ́mu pé oríṣiríṣi odò la máa gbà kọjá sẹ́yìn mo bẹ́ẹ̀ tábà tí wàá dẹ́rù ìlú yẹn kí ni nǹkan tẹ́yìn lóbi àpò máa padà ṣẹlẹ̀ because why ni pé tẹ́ bá rántí pé nílẹ̀ náà tì í ni wọ́n ti dáná sun ọmọ Yorùbá tó pè ní Deborah tí wọ́n fà jáde tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí í sọ Èkó lu tó bá dé pé kò padà rí nǹkan tẹ́ pa bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ ṣé wọn lè ṣe bẹ́ẹ̀ fún pírẹsidẹ́ǹtì tọ́pẹ́ ní ọmọ Yorùbá tẹ́ bá rántí pé wọ́n padà lọ poison ní wọ́n da poison sínú ibi tí Buhari ń gbé tí wọ́n brainwash orí ẹ̀ tí ó mọ̀ nǹkan tó ń ṣe mọ́ ṣé wọn lè padà ṣe bẹ́ẹ̀ fún ọmọ Yorùbá. wọ́n lè ṣe wọ́n lè tún wọ́n lè tún lè má ṣe. lọ́nà wo ni wọ́n fi ní ṣe bẹ́ẹ̀. báwo ni wọ́n fi ní ṣe bẹ́ẹ̀ ni wípé náà sì àwọn ní ojú lálákàn fi ń ṣọ́rí. no ojú táwọn mi ṣẹ́rù yẹn ṣé nípa ti pátábọ́ wà nílẹ̀ yorùbá ni àbí nílẹ̀ haúsá nílẹ̀ yorùbá ni inú mi dùn pé sọ bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá ni ṣé bẹ́ẹ̀ ló yẹn ń ṣẹlẹ̀ nílẹ̀ north tó bá rí pé kò wá rí bẹ́ẹ̀ kí ni nǹkan tó wá rí pé ẹ fi rí pé lè ṣe bẹ́ẹ̀ fún Tinubu. ó kù sọ́wọ́ àwọn tó bá bá ṣiṣẹ́. àwọn olówó fẹ́ bá ṣiṣẹ́. àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ pé ó trust àwọn eléyìí wọn lè gbà mí nílẹ̀ yorùbá ó jẹ́ pé kó kó haúsá kó kó ibo àbí pé kíní kan ṣùgbọ́n àwọn tó mọ̀ pé yes àwọn yìí tí bá yàn wọ́n sí nǹkan tí bá nìkan ṣe wọ́n máa ṣe nílẹ̀ yorùbá torí pé ìgbà tí fúlàní wà ń bẹ̀ àwọn fúlàní ló kó sí tó jẹ́ pé ibi tó ga ga ga ga. àwa ah, mo fẹ́ fi mo fẹ́ fi ìlú ọ̀yọ́ mo fẹ́ fi ṣe sampo fún yín sà nílùú ọ̀yọ́ bàbá wa Lámídì kó tó di pé eh, wọ́n papòdà ọba ni wọ́n nílẹ̀ ọ̀yọ́ tó bá jẹ́rú bàbá wa Lámídì abẹ́ni tó bá tó wá fi ṣe ọba ọ̀yọ́ ló wá jẹ́ tó wà ní north mo believe kò ní jẹ́ kílẹ̀ yorùbá parun ṣùgbọ́n sẹ́yìn ò believe ń pé tó bá jẹ́ bí wá pé nílẹ̀ north ló wà torí pé bàbá wa Lámídì tí wọ́n jẹ́ kábíyèsí ojú pàṣẹkẹrẹ ọmọ àtìbà sẹ́yìn ò believe ń pé tó bá jẹ́ bí wá pé tó bá jẹ́ bí à ń pé ní north ni wọn ò lágbára ń bẹ̀ ṣe mọ̀ bẹ́ẹ̀ mo tá bá sọ̀rọ̀ nípa Sultan of Sokoto tá bá sọ̀rọ̀ nípa àwọn tó jẹ́ bí à ń pé ní Matama tá bá sọ̀rọ̀ nípa àwọn tó jẹ́ pé ní sáàdì gbogbo north bẹ́ẹ̀ yìí mi ò mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mo mọ̀ nísìnyí lórúkọ bẹ́ẹ̀ tó tá sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá mo mọ̀ ń pa ẹ̀ sẹ́yìn ò mọ̀ wípé wọ́n lè padà change Tinubu. wọ́n lè padà change ẹ̀ ṣùgbọ́n àdúrà ní ká báwo ni wọ́n ń lágbára lórí ẹ̀ ọ ní pé tíyàn bá tíyàn bá jẹ́ bí abiyàn bíi hundred tó bá gbéyàn ṣé ò ní jantoro. ó lè má jantoro ó lè jantoro torí tá bá wò ó nínú bíbélì tí èmi tún ní kíní a gbé dáfídì dìde láti pé kó fèsì gòláyàtì gòláyàtì tí gòláyàtì bá dúró níwájú dáfídì kò nǹkan tó ń fọwọ́ mú bí ìgbà tó bá ní mú ìṣiṣi ṣùgbọ́n bí ọlọ́run wípé kí ọlọ́run fún un ní agbára láti pé kó ń borí Eh, ogun Goliath ó dẹ̀ borí ogun Goliath torí ẹ̀ bí Bọ́lá Tinubu ṣe wà tó bá ní ìgbàgbọ́ gidi tó dẹ̀ ní ìfọkànbalẹ̀ tó ní ìrètí nínú Ọlọ́run ó lè borí gbogbo ìṣòro tó wà. tó bá wá dé pé kò padà bo borí ìṣòro yẹn kí ni nǹkan táwọn olùbíyà ọmọ Yorùbá máa ṣe ẹ máa sọ nǹkan wíyá pé a ti ń ṣe rálì Yorùbá nation kó tó di bí a Tinubu bọ́ síbẹ̀ àbí látara ipasẹ̀ Yorùbá nation náà Tinubu ti débẹ̀ torí pé ní Abẹ́òkúta ó sọ wípé ó sọ wípé òun ní kí Buhari má fi àjẹ orílẹ̀-èdè Yorùbá àbí ó sọ bẹ́ẹ̀ àbí náà nísìnyí tó bá di bí á ń pé ó padà dípò tí wàá bọ́ síbẹ̀ tí ìnira tó wá ń bọ́ ọmọ Yorùbá kí lẹ́yìn ló bí á ń pò máa ṣẹlẹ̀. ìkan yorùbá nation àbí yorùbá nation kí wọ́n dá dúró tó bá di bí àpò ti di bẹ́ẹ̀ yẹn bó tó bá di bí àpò wá di pé Tinubu wá lo eight years tí ò wá débẹ̀ ṣé ẹ̀ nílò bí àpò àwọn ọ̀jàgbá yẹn máa ní bí àpò robo ti ṣe tọ̀rọ̀ tiẹ̀ ọkọ̀ ẹ̀ ti balẹ̀ ló fi wá di wá sọ bí àpò òun fẹ́ gba yorùbá nation. bó ṣe wàá sí kí yorùbá káwọn ọmọ yorùbá kí yorùbá àwa ọmọ yorùbá ká má ì sinmi ká má sinmi lórí ọ̀rọ̀ yorùbá nation. láti pé kó ṣẹlẹ̀ pé kó wá di pé ó lu ọdún mẹ́jọ tán wọ́n ṣẹ̀ṣẹ̀ wá dìde pé inú ṣùgbọ́n tán bá ti rí pé wọ́n wálẹ̀ wọ́n sì dúró lórí pé nǹkan báyìí la sì fẹ́ nǹkan báyìí la fẹ́ nǹkan báyìí la fẹ́ ọdún mọ̀ pé anything tó bá tẹ̀ ṣẹlẹ̀ wà á mọ̀ pé ọ̀dẹ̀ rẹ̀wẹ̀sì yorùbá nation hmm. ẹ ṣeun gan bàbá mi ẹ jọ bó ni a ti ń bá yín sọ̀rọ̀ báyìí báyìí sà. mòwe lẹ ti ń bá mi sọ̀rọ̀. nílùú mòwe. mòwe mèdùn ńlá. Hmm. mèdùn ńlá. àwọn mi fẹ́ béèrè lọ́wọ́ yín pé ṣé ẹ nífẹ̀ẹ́ yorùbá nation àbí ẹ fẹ́ kí kí a pa yorùbá nation tì ká dúró lórí ọ̀rọ̀ Tinubu ni àbí báwo. ẹ̀yin ò lè pa àṣà orílẹ̀-èdè yorùbá rẹ̀ lórí hmm. yorùbá nation ilẹ̀ yorùbá ni hmm. àwọn fúlàní ó ní nǹkan tí wọ́n ń jẹ́ àwọn haúsá àbí àwọn ìgbò ó ní nǹkan tí wọ́n ń jẹ́ tábàlẹ́ afẹ́ pa yorùbá nation rẹ that means tó pé a pa àṣà àṣà tiwa ìṣe tiwa èdè wa apárẹ́ kúrò nìyẹn hmm. that means pé a bẹ̀rù wọn a gbé yorùbá a gbélé wọn lọ́wọ́. nítorí bí a ń pé ọmọ wa kan ti wà ní orí ipò pé orí ipò pé kì í ṣùgbọ́n tá a bá ṣe dúró tó jẹ́ pé àrẹ̀wẹ̀sì fún Yorùbá nation a sì máa ṣiṣẹ́ yẹn lọ bó ṣe lọ ní underground àwọn eléyìí o wọn ò dúró ẹ̀rọ tó bá gbé anything tó bá lè pé òkè o Yorùbá fẹ́ dúró lọ́wọ́ lórí lórí right wọn Ìgbò lè dúró tiẹ̀ Haúsá lè dúró tiẹ̀ oníkálukú ó ń jẹ kí ni ó pé gàdúrà. ó yà dúró láyé ara wọn hmm, ẹ ṣeun gan ẹ ti bá mi rán àwọn èèyàn létí because èmi ṣì ń sọ pé ẹjọ àríbọn yọ. mo ṣì ń sọ pé mi ò ṣe àríbọn yọ àríbọyọ̀ mi òyìn pẹ̀lú òun fámílì ọmọ èkìtì lèmi ìyìn èkìtì bàbá tó bí mi ìyìn èkìtì ìyá tó bí mi ìyìn. àríbọyọ̀ kẹ̀lẹ́ ọmọ ọ̀yọ́ ni ọmọ ìbàdàn. ìdílé ọba owó labí àná ni èmi ti jáde. ní ìyìn èkìtì. Hmm. èmi adé tẹ àríbọyọ̀ kúrúkú mo kọ́ṣẹ́ lóòótọ́ mo kọ́ṣẹ́ mẹkáníìkì ìbọn ọlọ́run tó pè mí pé ó gbàṣẹ́ ìránṣẹ́. Hmm ok ṣé wọn ò ní máa ń yára torí pé pé ẹni pé torí pé Tinubu jẹ president lẹ́yìn jẹ bí a pé ẹ bá president tán. irọ́ o kò rí bẹ́ẹ̀ o láti lè wá ni mo ti bá Tinubu tán pé Yorùbá ni kò dẹ̀ sí pé ohun tó bá ṣe ó rìnrìn ẹ̀ pẹ̀lú inú kan ó dẹ̀ rìnrìn ẹ̀ pẹ̀lú inú mímọ́ ó rìnrìn ẹ̀ pẹ̀lú òtítọ́ ohun tó bá fẹ́ ṣe ó máa sọ pé nǹkan báyìí ló ń fẹ́ ṣe ṣùgbọ́n àdéhùn gbàdúrà pé gbogbo ohun tó sọ pé òun fẹ́ ṣe káwọn ẹni bíi kọ́ máa yí lọ́kàn padà. tó bá di pọ́n padà yí lọ́kàn padà nǹkan kí ni nǹkan tó máa ṣẹlẹ̀ sí. Hmm, tó bá di pọ́n padà yí padà nǹkan kí lẹ́yìn máa ṣe tó bá yí lọ́kàn padà. ó kù sọ ọmọ Yorùbá nǹkan tó bá fẹ́ ṣe. <laughs> so bóyá jẹ́ nìyẹn gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ ṣáà ti ń gbọ́ ẹ ṣáà rí báyìí lórí awareness tá à ń ṣe káàkiri gbogbo ilẹ̀ Yorùbá láti rí bàbá wa kí lorúkọ yín sà. Ayọ̀délé Samuel ayọ̀délé samuel kẹ́hìndé ọmọtayọ tí wọ́n jẹ́ lára àwọn pásítọ̀ tí wọ́n lè dúró tán pé sẹ́ ẹ ilẹ̀ yorùbá ò ní parun àti pé àwọn tó sọ̀pọ̀tì tinubu àbí ẹ sọ̀pọ̀tì àbí èmi ò sọ̀pọ̀tì ẹ o hmm, màmá sọ so nǹkan tó ṣẹlẹ̀ ni wípé torí pé àwa rí pé bó ṣe ń lọ ẹ bàbá tinubu kọ́ ni wọ́n ń ṣe ìjọba àwọn fúlàní ni wọ́n ń ṣe so bóyá jẹ́ nìyẹn so nǹkan tó máa ṣẹlẹ̀ ní pé kẹ́ lè máa rí bó ṣe ń lọ ọlọ́run adé túbọ̀ fún wa ṣe lágbára ọlọ́run a máa sọ pé odò agbèwà kò ní bí ọ̀dàlẹ̀ láṣẹ Èdùmàrè ọ̀dàlẹ̀ ìbálẹ̀kù ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ bóyá jẹ́ nìyẹn ẹ ṣe gan lẹ́ẹ̀kan sí i kẹ́ lè mọ̀ wípé iṣẹ́ táwa ń ṣe káàkiri àwọn òjókòó àdẹ̀dúró à ń gbìyànjú pé sẹ́ẹ̀ ìlọsíwájú ilẹ̀ Yorùbá làwa dúró fún àwa dúró sí ìlọsíwájú Nàìjíríà tó pé àwọn Fúlàní ti sọ ọ́ ni pé they are born to rule wọ́n láwọn làwọn ní nàìjíríà àbí kílẹ̀ sọ. dèmọ́ tó bá ti gbé àwọn lọ́wọ́ lọ́ní nàìjíríà ó fi hàn pé wọ́n ti yọ àwa yorùbá kúrò ń bẹ̀ wọ́n ti yọ ìgbò kúrò ń bẹ̀ àwọn tó jẹ́ àwọn ọmọ haúsá àti fúlàní àwọn làwọn ní nàìjíríà láfi ní pé sẹ́ẹ̀ yorùbá gbọ́dọ̀ kúrò nínú oko ẹrú ẹ ọlọ́run adẹ́fù túbọ̀ máa fún wa ṣe ẹ jọ ìwọ́n tẹ́ máa bá wa ṣe ní bá máa pín ètò yìí kí àwọn owó tó yẹ pé àwọn tó mọ àríbọn yọ̀ wípé kò ń ṣàríbọn yọ̀lẹ́ o ìmọ̀ jọra ní o méjì méjì lọ́lọ́run dáyàn <laughs> o wọ́n jọra ni o tẹ́ bá rí pé àwọn tí wàá sanra ju àríbọn yọ̀ lọ àwọn ti jọ bẹ̀ dáadáa ọkọ̀ wọn balẹ̀ <laughs> bó ṣe jẹ́ ni odò agbéwà kò ní gbọ́dọ̀ lẹ̀ ẹ ṣe gan lẹ́ẹ̀kan sí mímọ́ ikọ̀ mi dòmíyàn náà ni o. <laughs>